ó máa bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà ní àpapọ̀ akírawa kú ìgbìyànjú kọlọ́mbà sọ́nà wa tààlà tó san wá lẹ́sàn olóore kí ó fi tọrẹ fún wa ìmọ̀ àmúlò ìmọ̀ ṣàǹfààní fún iláyé àtọ́jọ́ gbọ́dọ̀ àlùkìyàmọ́. inṣà allah ta'ala a máa tẹ̀síwájú lórí àlàyé tá à ń ṣe lọ nínú tíra Bulugul Maram Babul Fara'id báàbù tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ogún ní ìdánilẹ́kọ̀ọ́ wa tí a bára sọ̀rọ̀ ń pa ogún àwọn tó gun òníye tá a sí àtàásíìpù a sì ṣàlàyé pé ní oríṣiríṣi ọ̀nà ló lè gbà wá a ní al-asabatu bin-nafs a ní al-asabatu bil-ghayr bákaná a ní al-asabatu maal a ṣàlàyé mẹ́tẹ̀ẹ̀ta ìfúnra wa ìjọwọ́ bákaná a ní àwọn agbègbè tí yóò ti jogun àlàásọ́bà tààfíìb tó bá pàdé ara wọn bóòlà ṣe máa ń gbọ́lá bóòlà máa ṣe ń tì kan síwájú kejì àṣàlàyé fún wa tí ìhà ti bàbá àti tọmọ tó bá pàdé èwo láti síwájú jama ẹ́ àti ọmọ síwájú tí ti bàbá àti àwọn ọmọ ìyá tán bá pàdé èwo láti síwájú àti bàbá síwájú bákanáà tí ti àwọn ọmọ ìyá tó bá pàdé ti ọ́nkù èwo láti síwájú ọmọ ìyá a wá ní lágbègbè kan náà bàbá rí méjèèjì papọ̀ sáìdì kan náà ní bóyá sáìdì ti ìjẹ́ bàbá ni èwo láti síwájú ẹ̀pẹ́ bàbá ń sìn àti bàbá bàbá sáìdì kan náà nìyẹn èwo láti síwájú bàbá àwò èyí tó wà akọ́rọ̀ sáìdì tọmọ arẹ́rí ọmọ àtọmọ ọmọ èwo láti síwájú ọmọ sáìdì tọmọ ẹ̀yà alẹ́rí ọmọ ẹ̀yà àtọmọ bàbá ọmọ ẹ̀yà ọmọ bàbá àti ọmọ bàbá nìkan èwo láti síwájú ọmọ ìyá ọmọ bàbá àìlèyà ṣe àlàyé rẹ̀ fún wa níjọ́wọ́ náà nínú tuntun wa máa ń ṣẹlẹ̀ nínú ogún o ní alhajibu hajibu ni kí a kọfà nǹkan látara hijabu náà ló ti wá. ìmọ̀ ìṣẹ̀lẹ̀ bí ogún ó sì pín sí ọ̀nà méjì a ní alhajibu tí a pè ní alhajibu lèṣèrìmáni àbíká ní hajibu lèṣèrìmáni ìyẹn pé tẹ́lẹ̀ bá ti wá tó bá ti kọ́fà ilé kò ní jẹmọ́ rárá lápèjúwe nígbàtà bá ti rí bàbá bàbá kò ní dégé ni kò ní jẹmọ́ hajjibu ti ṣẹlẹ̀ sí nìyẹn hajjibu ìlànà ní hajjibu ìrìmán ó ti kọ́fà rẹ̀ pátápátá kèdè pé ẹni tó fẹ́ jẹ yóò dínkù kọ́ ó kọ́fà rẹ̀ kò ní jẹ ni bákan a ní tí ìyá ìyá tó bá pàdé ìyá kí ni ó ṣẹlẹ̀ hajjibo ṣẹlẹ̀ hajjibo ní ó ṣẹlẹ̀ mẹ́ ṣẹ̀rìmọ́n náà ni ìyá ìyá ò ní jẹ bàbá rí ọmọ ọkùnrin ọmọ òkú àti ọmọ ọmọ òkú sábátìrọ ọmọ ọkùnrin òkú awárí ọmọ ọmọ òkú ọkùnrin ló jẹ́ ní àbóbìnrin kí ló ṣẹlẹ̀ sọmọ ọmọ yẹn kò ní jẹ rárá mọ́ yana ní hajjibu hirimani but hajjibu nuqsan ẹlẹ́ẹ̀kẹ́ jinú èyàn ó jẹ ṣùgbọ́n iye tí ó jẹ yóò dínkù ni ẹni hajjibu nuqsan ni yadkhulu ala jami'ihim gbogbo àwọn tán jogun ló lè ṣẹlẹ̀ sí gbogbo àwọn tí ó jogun ló lè ṣẹlẹ̀ sí lákòjúwe tí òkú bá kú tí kò lọ́mọ láyé ṣùgbọ́n lọ́kọ tí lọ́kọ yóò jẹ jẹ̀mọ́ yóò jẹ ìdajì àbí tọ́mọ bá ti wà ń kọ́ yóò jẹ wà ń fọ́ kí ló ṣẹlẹ̀ yẹn hajjimu nọ̀sọ́ ni wíwà ń bẹ̀yẹ ọmọ ó jẹ́ kí iye tí ó jẹ dínkù gbogbo èèyàn tó lè jogún lélẹ́yìn lè ṣẹlẹ̀ sí bákan náà tí èèyàn bá kú tó fi ìyàwó lẹ̀ tí ó sọmọ èló ní ìyàwó jẹ wọn bá fọ tọmọ bá tó wà ń kọ àwọn bá eight kí ló ṣẹlẹ̀ sí yẹn hajjibon naxon bẹ́ẹ̀ ni téèyàn bá kú tí ò lọ́mọ ṣùgbọ́n níyà kò sí láwọn ọmọ ẹ̀yà kí ni ìyá yẹn ó jẹ wọn tọ́ dàbí náà tó bá tó wá lọ́mọ ńkọ́. one over six àbó láwọn ọmọ ìyá tó jẹyọ kan lọ one over six pé nùsọ́nù ti bá gbogbo ti kọ́fà rẹ̀ tí wọ́n jẹ́ kí n tó jẹ́ tó dínkù lọ́wọ́ pé ní kí ni hajibu nùsọ́nù ìdíra ẹni tí máa ń dín tí yẹn fẹ́ jẹ ọmọ obìnrin òkú ẹyọ kan èèlò ni ó jẹ ẹ ọmọ obìnrin kan tó kù fílẹ̀ èlò ní ó jẹ́ yóò jẹ́ half ṣùgbọ́n nígbà tí òkú bá ti fi ọmọ obìnrin méjì lẹ́ ńkọ́ èlé wọ́n jẹ́ tòtọ́ọ̀dù kò tó iye tó fẹ́ jẹ ní ìpìlẹ̀ mọ́ tó bá jẹ́ yọkan wọ́n ní hajjibu nufsọ́nù gbogbo àwọn tán jogun ló lè ṣẹlẹ̀ sí. Si wàlẹ̀ hìrìmán hajjú hìrìmán yìí tí ò ní jẹmọ́ rárá pé eléyìí ó yẹ kó jẹ̀sùn mọ́ tó ń tàà tíré lè ní ò ní jẹmọ́ kéde kó dínkù kọ ò ní jẹ rárá ni tí bàbá bá ta sọ lẹ́ẹ̀kan nígbà tí bàbá bá ti wà nínú àwọn bó jẹ kò ní jẹmọ́ ni irú hajjú bẹ́ẹ̀ là ń pè ní kíni hajjú hìrìmán ó hàrámà rẹ̀ di ntí ò nígbà kankan nínú ogun mọ́ láyé dúkúlá lọ zàwùjẹ́yìn eléyìí ò lè ṣẹlẹ̀ sọ́kọ àtìyàwó ìfẹ́ ìjẹ́ ó yà dínkù ni kò sí tó lè kọ́ dí ọkọ kó má jogún nígbà àwọn rẹ̀ wá bímọ ni ogún yìí ó dínkù ni ṣùgbọ́n pé kò nígbà mọ́ rárá nítorí kó ti lọ́mọ kò sírù yẹn ní ogún bẹ́ẹ̀ náà nìyàwó náà tí ò bá sọmọ ni tí ó jẹ tọ́mọ bá wà ogún ó dínkù ni kì kò ní jẹ mọ́ rárá àwọn kan wà nú ogún kò sí lẹ́tẹ̀lẹ́ ogún tí ò ní dọ́dọ̀ wọn àkọ́kọ́ ní kíni ọkọ àti ìyàwó ẹwà akọ́ àwọn tí hajjibu ìrìmọ́nù ò lè ṣẹlẹ̀ sí rárá ọkọ àti ìyàwó kò sí lẹ́tẹ̀lẹ́ ogún tí ò ní dọ́dọ̀ wọn káwọn ọmọ pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n gbà tí wọ́n gbà yóò jẹ́ kùnú àyà nam nínú àwọn tí ó tún lè ṣẹlẹ̀ sí ó ní àbàwá ìyá àti bàbá ìyá àti bàbá ájíbù kí ní ó lè ṣẹlẹ̀ sí wọn ájíbù kìrìmọ́nù kò lè ṣẹlẹ̀ sí wọn pé àwọn àkọ́fà àwọn pátápátá tẹ̀fì ní jẹ kò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n nọ́kùsọ́nù lè ṣẹlẹ̀ sí wọn látara pé ní ọmọ wọn tó kú ṣe kí ni ó lọ́mọ nítorí àjẹ́ ó bá dínkù kò lè pọ́n àníjẹmọ́ rárá. ìyá àti bàbá bákan náà alùwàlàdéyìn ọmọ tó kú bí gẹ́gẹ́ lọ́kùnrin àbí lóbìnrin kò sí tó lè kọdí wọn ájíbù nùkúsọ́nù àbí ó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n kò sí ájíbù kíní hèrìmọ́nì ṣùgbọ́n tó ẹ̀pọ̀ ọmọ ọmọ ní tọ́ méjèèjì ló lè sáwọn nùkúsọ́nù àti kíní ẹ̀rìmọ́ọ̀nì torí pé nígbà tá a bá rí ọmọ ọkùnrin lápẹ̀jù táwa tó wá rọ́mọ ọmọ ìjọ ọmọ yóò jogún mọ́ kò ní jẹ mọ́ ṣeré pé ogún rẹ̀ dínkù kọ́ kò ní rárá àwọn ọmọ ìyá tí wọ́n ti yùdìlúnà bí làwà sípọ̀ wọ́n ní torí pá àwọn ta dárúkọ yìí àwọn wọn kan òkú gbọ̀ngbọ̀n kò sí pé wá sípọ̀ intermediary kan wà láàrin wọn àtòkú ẹgbẹ́ pọ́ǹtì yìí intermediary ò rí sí láàrin àwọn ta kàrí àtòkú ọkọ àti ìyàwó bákan ìyá àti bàbá bákan náà ni ẹ́ ọmọ ọkùnrin àti ọmọbìnrin ọmọ tó kù bí gẹ́gẹ́ kò sí intermediary láàrin wọn àtòkú ṣùgbọ́n tí hajjibu èrìmọ́nù lè ṣẹlẹ̀ sí àti lùkọ́n méjèèjì ohun ni ẹni tó yẹ pé wọ́n ní intermediary láàrin àwọn àtòkú ẹnìkan ló jẹ́ kankan òkú jẹ́mọ́ tẹ́ni ẹ bá wà láyé fún àní jẹ àfi ọ̀nà kan ẹni tó jẹ́ kéèyàn kan òkú wà láyé téèyàn sì tún jẹ ẹni wá ládòdò ọmọ ọmọ tí a bí síbì kan ìyá wọn ẹ lè wà kánẹ́ kí ni kan ṣe wà. nam wọ́n ní lápẹ̀jù ọmọ ọmọ ta ló jẹ́ kó kan òkú ọmọ gangan. tọ́mọ bá ti wà ń kọ́ kò ní dọ́dọ̀ rẹ̀ bàbá bàbá ta ló jẹ́ kí òun náà kan òkú tó ní fámílì òkú ní mí bàbá tí ó bá ti wà ń kọ́ kò ní dọ́dọ̀ tẹ̀ tí ó bá fáwọn intermediate yẹn mọ́ ní ọmọdé ọ̀dọ̀ tí wọn so àwọn èyí hajjibu kí lè ṣẹlẹ̀ tí wọn hajjibu ẹ̀dẹ̀mọ́nù kúrò rẹ̀ látàpá aláwọn kan lánàá tún gbà ìmọ̀gbọ́n àní jẹ rárá kò sí lọ́rọ̀ tiwọn. wọ́n ní wàl abúlú spitol jáde bàbá tí ó mọ̀ pé bàbá bàbá sẹ́gbẹ́ kan ọjọ́ tó bá ti rí bàbá bí ogún ogún bàbá bàbá mọ́ àfi tí bàbá ń bá wà bí aláìsí lókù ìgbà ó ní bí aláìsí ta ni ó sọ fún wa ìgbà tó bá ti di kèfèrí àákà kò ní bàbá mọ́ nẹ̀ni tọ́jọ́ di kèfèrí yẹn kò sí pé kankan fún àbójẹ́rú àbópa ẹni tí wọ́n jogún ẹ̀ wàlìjádó yóò títò lìjádẹ̀lẹ̀ àlà bàbá bàbá ní ó tún mọ́ gbádànù bàbá bàbá tó tó wà lókè tí ẹ̀ ẹ̀yọ́ tẹ́ bá rí bàbá bàbá awárí bàbá bàbá bàbá ta ní ó jogún náà bàbá bàbá tó kò ti súnmọ́ ìwọ́n pẹ̀lú mọ́jẹ̀mú kí bàbá òkú gẹ́gẹ́ má ṣe kíni ọmọ wà ní. wàlú ọmọ tó fi tó lè jà dáa tí ìyá bá ti wà ó ti dásẹ̀gbẹ́ kan àwọn owó àwọn ìyá ìyá àbíyá ìyá bàbá fàkúlù jáde àti tó sì tó lè jáde àtàlẹ́tì fáwọn gbogbo ìyá ìyá kọ̀ọ̀kan yóò mọ̀ gbá ìyá ìyá tó wà lókè rẹ̀ dànù ẹjá fúnra níṣẹ́ kankan wá kábíyèsí sáfún tá a sọ yìí náà ẹ bá kó lè bá dáadáa èèyàn kú ó fi ọkọ́ lẹ̀ ó fi ọmọ ọkùnrin kan lẹ̀ ó fi ìyálẹ̀ ó fi ọmọ ọmọ obìnrin kan náà lẹ̀ bá jẹ́ kó tóbi bákan náà ó fi ìyá àyà lẹ̀ àti bàbá bàbá náà àkọ́kọ́ ta ni ó jogún bí ta ni ò ní jẹ ta ni ó jogún ta ni oníjẹ ta ni oníjẹ grandmother oníjẹ àbí ìyá ìyá oníjẹ ní ẹ ní sùúrù ok ta ni oníjẹ lákọ̀ọ́kọ́ granddaughter oníjẹ ọmọ ọmọ lóbìnrin nítorí kíni torí kó ti lọ́mọ nǹkan àti ẹ̀kọ́ tán sí ni ẹni pé káàdì kan náà méjèèjì wà pọ̀ kí ló ṣẹlẹ̀ ẹni tó súnmọ́ gba ẹni tó lé gíní tó jìnà yóò gbà sẹ́gbẹ́ ní oníjogún náà tó tún ní oníjogún grandmother nítorí kíni nítorí pé ìyá ti wà gẹ́gẹ́ bí ta bẹ̀ pé ìyá ló jẹ́ kí ìyá ìyá tan mọ́ ogún nígbà tẹni tó jẹ́ kó tán mọ́ ti wà òun ò mọ́ látún ní oníjẹ́ grandfather ó jẹ òkùtẹ́ tó gbádànù náà sábà wá pa méjèèjì àwọn tán ní jẹ yẹn rẹ ó yẹ parẹ́ àwọn méjèèjì yẹn àyẹ̀pá àwọn ti kúrò ń bẹ̀ à náà A tí ogún kù tí wọ́n ni wọ́n ti wá jẹ́ Abu Ismail ọkùn máa gba 104 nítorí kíní torí kó lọ́mọ ọmọ ọkùnrin ìyá wọn gba wọn bá sí fún tó lè kíni torí kó lọ́mọ grandfather wọ́n rẹ̀ wá sí torí pé kí torí kó lọ́mọ ẹ ti fún ẹnìkan ọmọ wọn kọ́ ọmọ ọkùnrin ayọ̀ àbọ̀kọ́ ogún ọmọ ọkùnrin ò níye ní tó bá kú òun máa kún ẹjá wo tí ó sẹ́kù báyìí náà kí ni ìpìlẹ̀ ogún yẹn máa jẹ́ 24 àwọn tí 6 lọ náà 24 ẹ̀rọ ìjà lọ jìnà ẹjá mú ìtó súnmọ́ 24 ti jìnà ẹ́ 12 12 náà kí ni ọkọ máa mú 1 over 4 12 ó máa mú 3 ẹ̀bà akọ́tọ́ àjọ ọkọ 3 ayọ̀wà kí ni ìyá máa mú 1 over 6 12 2 bàbá ń kọ́ bàbá máa mú 2 gbogbo ẹjẹ́ ló bẹ́ẹ̀ jẹmọ́ ó jẹ́ 7 mélòó lọmọkùnrin máa mú ìmọ̀ kó márùn-ún yòókù ayọ̀wà tí ń ta sí oyé bákan náà wọ́n ní wàl ibùn yusufi tobinel ibùn wàl ibùnú wàl ibùnú yusufi tobinel ibùn ọmọ ọmọ òkú lọ́kùnrin yóò kọ dí ọmọ ọmọ òkú lọ́kùnrin àbí lóbìnrin kójogún ọjọ́ lábá ti rọ́mọ òkú lọ́kùnrin kódà kó jẹ́ yọ ọ̀kan kọmọ ọmọ wá pọ̀ lọ rẹ́rẹ́rẹ́ àwọn ọmọ ọmọ rẹ̀ níjọ ogún kankan ẹ̀rì pé sáìdì kan náà méjèèjì ṣùgbọ́n tó ló ṣẹlẹ̀ ọmọ náà ní gbogbo ṣùgbọ́n tó ló ṣẹlẹ̀ ẹnìkan lágbára ju ẹnìkan lọ ọmọ lágbára ju ọmọ ọmọ lọ ayọ̀wà wàkúlù bíní bíní àlá yóò kìtù mọ́ntàtàhù min àbùná ilẹ̀ àbùná gbogbo ọmọ ọmọ tó bá ti wà lókè yóò máa kọdí ọmọ ọmọ ọmọ tí òun kéré sí láti jẹ́ kíní láti jogún tó gbọ́ bá kún tó bá ní ọmọ ọmọ grand side àbí yóò kọdí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tí ẹ dé ìpínlẹ̀ mélòó ìpínlẹ̀ méjì mẹ́ta ayọ̀ sáàdì kan náà ni wọ́n ti gbẹ́kan lágbára jù kan lọ ọmọlágbájọ ọmọ ọmọ lọ ọmọ ọmọlágbájọ ọmọ ọmọ ọmọ lọ wà yóò sítò lè ìkwà tó àṣẹkọ́ àwọn ọmọ ẹ̀yà ọmọ bàbá òkú náà afọ́n wà yóò sítò lè ìkwà tó àṣẹkọ́ wà yẹ́ sùtù

kò lè jogún mọ́ o tí àwa ní bọ̀dọ̀ òkú nígbà tó kú bá ti lọ mọ́ àwọn bọ̀dá rẹ̀ ò lè ṣe kí ni wọ́n lè jogún pàápàájọ ọmọ ọkùnrin bákan náà wàbíl app nígbà tá a bá ti rí bàbá ọmọ yóò kú ò lè ṣe kí ni wọ́n mọ́ wàlìjáde ẹgbàtà bá rí jádù mọ́sálà tó lágbára lélẹ̀ mìíràn pẹ̀lú ìkọwà sí ma àlìjádù nígbàtí bàbá bàbá àti àwọn ọmọ ìyá òkú bá pàdé ta ní òjòkó ta ní òní jẹ tàbá òpìlẹ̀ kí lè pẹ̀lẹ̀ nígbàtí bàbá bá ti wà ọmọ yóò ní ṣe kíní wọ́n ní ṣe kíní wọ́n ní jogún mọ́ nígbàtí wàá sí bàbá ń kọ́ nígbà tí ò sí bàbá àwọn ọmọ ìyá náà àbí bàbá àbánà ló bọ́ sí ipò bàbá a jẹ́ pé àwọn ọmọ yóò tún ní jogún mọ́ bàbá àbánà gba àwọn ọmọ ìyá òkú sẹ́gbẹ́ kan ibi tí ọ̀rọ̀ wá wà láàrin àfá onímọ̀ ọ̀sùn tí àfá wà ní àwọn kan ló dúró lórí ìpìnlẹ̀ yìí pé gbogbo tí bàbá bá ti ń ṣe náà ni bàbá àbánà lè nílé ṣe nígbà tí bàbá wà àwọn ọmọ ìyá òkú ò ní yọjú kan fẹ́ jogún kò á sí bàbá mọ́ àwa ní bàbá àbá àwa àbá ní ó dúpò bàbá àríkọta bá láwọn bọ̀dá òkú àwọn àǹtí rẹ̀ tí bàbá bàbá ti wà wọn ní jogún nǹkan ní kò rí bẹ́ẹ̀ o torí pé ipò bàbá àbá kò lágbára tó títa ní ti bàbá wọ́n ní torí pé nǹkan náà ló sún wọn mọ́kú àwọn ọmọ yóò kú kí náà wọ́n máa sọ kó sọ́nà mọ́kú wọ́n ní bàbá àwọn ló ṣe kíní ló ṣe kíní tó bí ó jọ bí àwọn pọ̀ àìbẹ̀ ẹ̀kọ́ ni bàbá àbáwọn ilé jẹ́kẹ́ náà tán mọ́ kú tẹ àbọ̀dá wa tó kú bàbá kan náà ló bí wa bàbá bàbá bàbá náà mọ́ sọ pé ah, ọmọ mi ló ṣe ni tó bí ọmọ náà ni bàbá táwọn èèyàn náà lẹ́nu kẹ́kẹ́ náà ló fi wọ́n pọ̀ tó náà lọ́dọ̀ táwọn mẹ́jọ pinnu bàbá bàbá ò lè ọkọ̀ dí àwọn ọmọ ìyá ìní wọ́n sọ nù tí wọ́n ti pé bàbá bàbá ó kọ dí àwọn ọmọ ẹ̀yà aláṣọ̀ṣẹ́ ní ìtò tẹ́wọ̀n tó bá tẹ́lẹ̀ aláṣọ̀yìn ẹ̀mọ̀ kó mọ́ tẹ́lẹ̀ yẹn ó ní kíni ó ní kìlá kan wá sí nílẹ̀ pé èyí tó rí tó lálàáfíà jù nítorí pé yẹn náà nípìnlẹ̀ ogun pé tí bàbá bàbá bá wà àwọn ọmọ yóò ní ṣe kíni wọn ní jogún nígbà tó sí bàbá bàbá afọ̀n tí bàbá bá wà àwọn ọmọ ìyá ò ní jogún nígbà tí wàá sí bàbá mọ́ta rí bàbá bàbá bàbá ó dùn pòta ní bàbá ajẹ́pẹ́ ọmọ yóò ti ní ṣe gíní ẹ̀yìn jọgbọ́n náà wàlíkwàtò lẹ́ab yẹskùtúnà bí mọ̀ yẹskùtù bí al'ashakọ́ ẹ̀rá àwọn ọmọ bàbá gbogbo àwọn tí ò lè jẹ́ kí ọmọ ìyá ọmọ bàbá jogún ní oníjẹ́ká náà jogún ọ̀bìlá ákì ṣẹ̀kíkì àríwátá bá tó rí ọmọ ìyá ọmọ bàbá ọmọ bàbá ò ní lé kíní ò ní jogún máa ń bẹ̀ ẹjá fún aláwọn iṣẹ́ yìí ká ṣe náà ẹmẹ́bìnú abú ẹmẹ́bìnú abú kíní abú abú halima ẹ̀lẹ́bà ṣẹlẹ̀ náà èèyàn ká kú ó fi ìyàwó lẹ̀ ó fi ọmọ obìnrin méjì ilẹ̀ ó fi bàbá lẹ̀ ó fi bọ̀dá lẹ̀ ọmọ ìyá lọ́kùnrin. نعم báwo la ṣe pin kí ni ìyàwó jẹ àkọ́ta náà oníjẹ ogún náà tán náà bí ẹja máa pin lọ́nà kí ni ìyàwó jẹ eight lórí kíni lórí pọ́mọ ti wà ìyàwó kí ní àwọn oúnjẹ two-third torí pọ́n ti jẹyọ ọ̀kan lọ kí ni bàbá ó jẹ one over six kí ni bọ̀dá ó jẹ náà bọ̀dá gẹ́gẹ́ lágbàlérò sí al-akh ọmọ ìyá òkú kí náà wọ́n jẹ bàbá ti wà ọmọ ìyá òkú ò ní jẹ ẹ̀kọ́ a sọ pé àwọn kankan wà tó yẹ kó tá bá orí wọn papọ̀ àyíwá ọmọ ìyá òkú ò jẹ bàbá ti kọ́ di èlò wa nípìnlẹ̀ ogún yóò pè sí ẹ jẹ́ ká sọ èlò.

ẹni tó gba kún tó di twenty Ọmụ ẹ lónà ebe akọ. gba sixteen ẹ bá ẹni tó gba one over six nínú twenty elu ẹ gbogbo ẹ sí twenty three ẹ lẹ̀ ó wá ó kẹyọ ọ̀kan lẹ̀ bóò láti ṣẹyọ ọ̀kan yìí Adam àbàbá tó ti gbà tẹ́lẹ̀ ẹ́ àfọmọ̀ ìyá lọ́kùnrin torí kó òtí ṣe kí ni òtí gbà àṣírí fún ìyẹ̀kẹ́lẹ́ mi èwo ló kọ̀ rẹ́tì lóyèjì bàbá làákùn orí àbá nínú ogún tí ò níye tí bàbá sáìdì bàbá àti sáìdì tani ọmọ ìyá bá pàdé àbá jùlọ so nínú ọ̀nà kẹta àwọn ọmọ ẹ̀jọ ogún rèé kó jẹ fárídù ogún tó níye kó tó jẹ kí ni tààsíf ọ̀nà mẹ́ta ni bàbá ọmọ ẹ̀jọ ogún ó lè jẹ fárídù nìkan àbíkó jẹ́ ogún tó ní ẹnìkan àbíkó jẹ́ sàásìbù nìkan nígbà tó kù bá lọ́mọ ogún bàbá ò níye mẹ́rin ó di méjì àbíkó jẹ́ fárídù kí nǹkan tó lẹ́kù kó tó ṣe ni ó padà sọ́dẹ̀ mẹ́ta àti irú rẹ̀ lélẹ̀ bá ti pín ogún èrè mo lérò pé yé wa náà náà àwọn obìnrin ẹjá fáwa náà iṣẹ́ kan èèyàn kan kú ó fi ọkọ̀ lẹ̀ bákan náà ó fi ìyálẹ̀ ó fi ọmọ obìnrin kan lẹ̀ ó fi ọmọ ọmọ ọkùnrin kan lẹ̀ ó fi bọ̀ọ̀dá kan sílẹ̀ ẹ yẹ kí n tó ṣàlàyé fún wa ó fi ìyálẹ̀ àti ọkọ àti ọmọ obìnrin kan àti ọmọ ọmọ ọkùnrin kan àti bọ̀dá náà tánibà yanjú rẹ̀ nú yí ẹ̀pá máa ń kó obìnrin náà pé yára bá yanjú ogún láàrin àwọn obìnrin ẹgbẹ́ wọn náà ẹgbìyànjú ọkọ ìyá ọmọ obìnrin ẹyọ ọmọ ọmọ ọkùnrin ẹyọkan àti ọmọ ìyá ọkùnrin kan náà kí lọ́kọ́ máa jẹ́ ọ̀rọ̀bà fọ́ àyọ̀wà torí kíni torí pé ọmọ ti wà kódà gan-an ó kò lọ́mọ ó tún ní ọmọ. ọmọ tí ò bá sọmọ dàrẹ́tì mi sọmọ wọn bá ti wà iye tí ó jẹ náà nìyẹn ọmọ ti wà náà lásọ kí ni ìyàwó jẹ one over six torí kí ni torí pé ọmọ ti wà ọmọ obìnrin ẹyọ kan kí ni ó jẹ ó máa jẹ half torí póun nìkan ni. ọmọ ọmọ ọkùnrin kọ́ àti bọ̀dá tánà àwọn náà àníjẹ kankan àyíwá ẹ̀bọ̀tẹ́já wá ogógún yìí lọ náà èlò nípínlẹ̀ káwọn ti sọ pé bẹ́ẹ̀ àníjẹ kàbájẹ ẹjá wò náà èlò a ní 4 twelve lé ẹ̀hẹ́n ọ̀yá ọkọ̀ ta ní ó jẹ́ one over four nínú twelve mélòlógún ẹ̀ ẹ́ yóò jẹ́ three ìyá tó jẹ́ one over six nínú twelve mélòlógún ẹ̀ ẹ́ ó máa jẹ́ two náà ọmọ obìnrin tó jẹ́ half nínú twelve mélòlógún ẹ̀ ó máa jẹ́ six ẹ̀ pé a ní six two and three èlò ń gbogbo ẹ̀ ẹyẹ kan parí nǹkan wọn a ní two tí ìyàwó jẹ a ní six tí ọmọ obìnrin ó jẹ adẹ̀ ń three tọkọ ó jẹ èlò ń gbogbo ẹ̀ kú sí ẹ́ là ẹ́ eleven àyà ó kẹyọ kan lẹ̀ ó kù mélòó lẹ̀ níbo lẹ́yìn ọ̀kan ibò láti wá ṣe báyìí ẹ́ náà àgbọ̀ ayọ̀ ogún tí ò ní agbẹ́gbẹ́bà ti máa ń gbé pàwọ́lìtì fúnra wọn arọ́ mọ́ ń lẹ̀ ọmọ ọkùnrin àti tání ọmọ ọmọ ọkùnrin torí pé ọkùnrin tó ṣẹ́kù náà tókún bá ọkùnrin tó bá láàfù ọmọ lọ́kùnrin àti tání àti bọ̀dá a sọ pé níta bá rí sáìdì tọmọ àti sáìdì tọmọ ẹ̀yà èwo ló súnmọ́ jù tọmọ ni ẹyọ ọ̀kẹ́ tó kọ́ á fún ọmọ ọmọ àríkẹ́gbógún yóò ṣe lọ ni pé ọkọ ó gba mélòó mẹ́ta ìyá ó gba méjì ọmọ obìnrin òkú ẹyọ yóò gba 16 half ẹyọ tó ṣẹ́kù yóò lọ sọ́dọ̀ ọmọ ọmọ ọkùnrin ayọ̀wà tó yé wa náà wọ́n ní wàbánù ìhùwà wàbánù ìhùwà yẹ̀sùkùtù náà bìlá a ní àwọn ọmọ tọ́mọ ẹ̀yà bá bí bàbá ó kọ dí wọn bàbá òkú yóò kọ dí àwọn ọmọ ọmọ ìyá torí bàbá tẹ́lẹ̀ gẹ́rẹ́ ń kọ dí àwọn tani ọmọ ìyá gẹ kátà ló fún àwọn ọmọ ẹtì wọn pàbíkú lè jáde lè ab bákan náà bàbá bàbá ó kọ wọn kò ń jẹ́ kí àwọn ọmọ ọmọ ìyá lè jogún wàbílì ìkwà àwọn ọmọ ìyá náà àwọn ọmọ ìyá bọ̀dá òkú wọ́n kọ àwọn ọmọ tiwọn náà torí kí bọ̀dé òkú súnmọ́ ju àwọn ọmọ tán bí kalẹ̀ lọ al'amar yẹ̀skùtúnà bil ikhwasi wa àbùná ìhìm ẹ̀rá wọn ọ́nkù ọ́nkù ni ẹni tó jẹ́ ẹ̀gbọ́n bàbá àbí ẹ̀gbọ́n bàbá òkú àbábúrò bàbá òkú wọ́n ní àwọn ọmọ ìyá òkú wọ́n kọ́ dí wọn àwọn jẹ́ kí wọ́n jogún torí pé àwọn ọmọ ìyá súnmọ́ ju àwọn ọ́nkù lọ kódà àwọn ọmọ tí ọmọ ìyá òkú bá tó bí wọ́n súnmọ́ ju àwọn ọ́nkù lọ pa ọ̀làdìlúm um, àwọn ọmọ tí ya bí sídì kan tá a sọ̀rọ̀ wọn jọ pé iye kan yẹ̀sùkútúnà bìlfùrú ìmútìlà kọ́ tá a bá ti kókù lọ́mọ ọmọ tí ya bí sídì kan lè dé gíní kò lè jogún mọ́ tó kú bá ti lọ́mọ ọmọ tí a bí títì kan lè jogún pàbílù sóòlùmínà dùkúr bákanáà tó kú bá ti ní ìpínlẹ̀ lọ́kùnrin èwo ni ìpínlẹ̀ òkú lọ́kùnrin bàbá ni àbí bàbá bàbá ọmọ tí a bí títì kan lè dégíní kò lè jogún ẹja fún alẹ́ sáńpù èèyàn kan ó fi ìyàwó lẹ̀ ó fọmọ obìnrin lẹ̀ ọmọ obìnrin méjì bákanáà àwọn ọmọ ọmọ afọ̀n àwọn ọmọ ẹ̀yà àwọn ọmọ ẹ̀yà tí a bí síbì kan ọmọ tí a bí síbì kan àwọn mẹ́ta wá sí ọmọ ìyá ọmọ bàbá lẹ̀ ó fi ọmọ ìyá ọmọ bàbá lẹ̀ fún àjọkùnrin àwọn méjì ó fi bàbá náà lẹ̀ bóò láti sogún yìí ló afọ̀n ẹ̀fà àbárẹ́ ayọ̀à ìyàwó ọmọ obìnrin méjì bákanáà àwọn ọmọ ìyá tí a ti bí síbi kan mẹ́ta àti àwọn ọmọ ìyá ọmọ bàbá lọ́kùnrin méjì bóò láti pín ogún Rashid ìyàwó ìyàwó máa gba one over eight nítorí pé àwọn ọmọ méjì tó wà ńlẹ̀ àwọn obìnrin méjì ń kọ́ over three àbí àwọn ọmọ tí ìyá bí síbì kan kọ́ wọ́n ní lẹ́gẹ́ ni wọ́n nígbà tó rí pé òkú yẹn ti ní ọmọ wọ́n nígbà àwọn ọmọ ìyá ọmọ bàbá lọ́kùnrin kọ́ ẹ́ àgbà tààfíìmù ẹ̀ pé tààfíìmù ní pé tó bá tẹ́kù ẹ̀já òbí ó tẹ́kù fún wọn kí ní ìpínlẹ̀ ogún yìí 24 24 tí ìgbà tí ìyàwó bá gba 1 over 8 to 24 kí ni 1 over 8 ẹ̀ three àwọn ọmọ lómìnirin méjì àwọn gbà èlò two third yóò jẹ́ sixteen kéèlò ló ṣẹ́kùn lẹ̀ gbogbo ẹjẹ́ nineteen àbí ó ṣẹ́kùn márùn-ún lẹ̀ àyẹ pé márùn-ún yóò kù yóò padà sọ́dọ̀ àwọn tani ọmọ ọmọ ìyá ọmọ bàbá náà mọ́sálà kan àtọ́kùn yà mí yà mọ̀ṣẹ́ríkà ẹjá fi ṣe ra láǹfààní òkúkú ó fi ọkọ lẹ̀ ó fi ọkọ lẹ̀ bákan náà ó fi ìyá lẹ́yìn náà ó fi náà náà tó tún fi lẹ́ o fi àwọn ọmọ tí a bí síbi kan mẹ́ta lẹ̀ ní ọ̀pọ̀ mọ́ o ọmọ tí a bí síbi kan ó wá fi ọmọ ẹ̀yà ọmọ bàbá náà lẹ̀ àwọn èyí ń jẹ́ ọkùnrin ẹjẹ́ méjì náà mọ́ṣálà yìí olórúkọ tí wọ́n ń pè ní inú ogún tó nẹ́tì ní ọ̀rọ̀ táàbà tó sí méjì lórí ẹ̀ àkọ́kọ́ náà èèlò ni ọkọ jẹ nínú ogún yìí a rí ọkọ ìyá àwọn ọmọ tí a bí síbi kan méjì bákan náà àwọn ọmọ ọ̀yọ́ wọn àbá náà méjì èèlò ọkọ jẹ babalọ́lá one over two ní torí tí lóbi jẹ nísù torí kò sọmọ èèlò ní ìyàwó jẹ wọn ló bá kí èèlò ní ìyàwó jẹ wọn ló bá tírì torí kò sọmọ ẹ̀yà kò sọmọ ṣùgbọ́n ọmọ ìyá ju ẹyọ kan lọ kí ni ìyàwó ajẹ́ngbà yẹn one over six one over six naam. Uh, àwọn ọmọ tí a bí síbi kan àwọn mẹ́ta èlò ni wọ́n jẹ́ kò sọ́rọ̀ ni wọ́n jẹ́ ọ̀rọ̀ wà ó bí rẹ̀ gbọ́ èlò wọ́n jẹ́ torí kò sọ́mọ́ àwọn ọmọ tí a bí síbì kan ẹ̀wọ̀n níjẹ́kẹ̀ yìí ti kọ́ ẹ̀yìn mẹ́sọ̀ <laughs> níjẹ́kẹ̀ yìí náà èlò ni wọ́n ó jẹ àwọn ọmọ tí a bí síbì kan wọ́n lè apẹ́ méjì àpọ̀sí wọn náà nítorí kíni kéde pọ́sí wọn kí ló gún wọn. ṣé tààfí ìbùlógún tí ọmọ tí a bí sí nǹkan máa ń jẹ ní àbí fárúdù ẹ̀ fárúdù náà máa jẹ ìgbà tó yẹ fárúdù ni ẹ̀ lé pọ́ọ̀sì wọn àbí tí ó lé kẹ́ wọn ni kẹ́ ẹgbẹ́ wọn dàntẹ́ bá rẹ̀ tó kọjú wọn sáré tó kọjú wọn bí ẹ́ tó tọ́jú wọn ìsinú àtọ́gbà tó tọ́jú kan àti sọ̀nà tán lè fi jogún fún àjọ èlò náà jẹ́ nínú ogún yìí ayégbá àṣẹ mọ̀rọ́jà dáadáa ni mọ́sálà ìlàpẹ̀ ní kàlálà téèyàn bá kú tí ò lọ́mọ tí ó sì ní bàbá èyí tẹ́ nǹkan náà kí ló jẹ́ ẹ́ one over three ẹtí rí mẹ́yà bí one over three ní tábí ní ká máa kọ́ lẹ́nu ẹ̀ one over three náà jẹ́ tó yẹ pé yọ ọ̀kan yóò jẹ́ one over six one over three. àwọn bọ̀dá ń kọ́ é làwọn ó jẹ àwọn bọ̀dá òkú àbí àwọn ọmọ ìyá ọmọ bàbá òkú é làwọn ó jẹ sọ́jọ́kùnrin. Eh? tó bá ṣẹ́kù alọ́ pé ogun àwọn kan wà ní inú ogun tó bá ṣẹ́kù ni inú wọn làwọn ọmọ ìyá òkú lọ́kùnrin àbọ́mọ lọ́kùnrin náà ẹjá orí tó ṣẹ́kù èló nípìnlẹ̀ ogun yìí six tó six àrí two àrí three six ọkọ̀ jẹ́ àpò àbí èló ní àpò ẹ̀ mẹ́ta mẹ́ta mọ̀rùpá ń lọ èlò ní ìyá ó jẹ 160 106 one náà ni ó àwọn tí ìyá bísí kó jẹ one èlò one two ẹjá sílò iye tó wá kù six èlò ló ṣẹ́kùnlẹ̀ kò ṣẹ́kù kankan mọ́ ibi tọ́rọ̀ ti ṣẹlẹ̀ rí pé ah àwọn tí a bí síbì kan tó bẹ́ àti ẹ̀mọ́ ibi tó wà gan àkẹta òkú ti bí mọ́ rí àwọn wá jogún ọmọ ya ọmọ àbọ̀ wá sí kí ni mo jogún àwọn àfọ́sógún ni ìṣìláàbù bá wá lórí mọ́sálà yìí rẹ̀fẹ́ gbọ́ mọ́sálà yìí yé àwọn tí a bí síbì kan rẹ́ pé ya ló pa wọ́n pọ̀ ìfàtẹ́lẹ̀ mọ́ ibi tó wà kẹta òkú ìyá ètí bí mọ́ ń bì kan rí o àwọn wá jogún àwọn ọmọ ìyá ọmọ bàbá kẹ́ ẹ̀ ni ní ìsìláàfù bá tẹ̀lẹ̀ àwọn apákan àfáàgbó lórí ìpìnlẹ̀ pé tààfíìbù ni àwọn ọmọ ìyá máa ń jẹ́ tààfíìbù sí pé tí nǹkan bá sẹ́kùn ní ọdún kìíní náà jẹ́ kò sẹ́kùn kan mọ́ nǹkan ni àwòye sí o lẹ́fẹ̀kẹ́ ni mo nìkan á papọ̀ ní o òkèkélé ẹ̀sẹ̀ àwọn eléyìí ní bàbá ẹjá ka bàbá wọn pé àwọn náà ní bàbá mọ́ nígbà àwa wá lọ ó ti bómi lọ àmẹ́bí ọmọ sáàdà ní ìyàmíyà àti ìdúsódò ẹka gbogbo pé kí ni gbogbo ọpapọ̀ kí ni gbogbo ọpapọ̀ ọmọ kí ni ọmọ ìyá ẹjọ ẹjọ pàápọ̀ kẹjọ pin torí pé àwọn ọmọ ìyá ọmọ bàbá kan rí bàbá ìkànnì ìyá kan àwọn òjogún ọmọ tí àyà tẹ sí àti wá kí ni tó bí sí ìfẹ́lẹ́ wá ní òjogún à eléyò ní lọ́fẹ́ ni mọ́tàlá ẹni jẹ́ pé ọ̀rọ̀ méjì ló wà lórí ẹ̀ lọ́dọ̀ àwọn afá àwọn kẹ mọ́sálá tó àwọn mẹ́kọ̀ yà níyà àwọn kẹ wọ́n mọ̀ṣẹ́ríkà àwọn kẹ mọ̀ṣáríkà ẹ̀fà àwọn ọmọ ìyá ọmọ bàbá pọ̀ mọ́ àwọn ọmọ ta ni ọmọ ìyá kẹjọ pín one third one third gbogbo ọjọ́ pín ṣé bọ́rọ̀ yìí ṣe wá ó yé wa wá àbí òye wa torí pé ta bá tẹ̀lé ìpìnlẹ̀ ogun kò sí nǹkan kan fún ọmọ ìyá ọmọ bàbá níbi nǹkan ti tán náà ẹjẹ́ wá yí lọ́nà mi káìkọ́ ọmọ ẹyọ àbá yìí sí làwọn káìkọ́ obìnrin làwọn méjèèjì ẹ̀kọ́ káìkọ́ obìnrin ni wọ́n lọ́wọ́ apé méjì káìkọ́ ọkùnrin wà láàrin wọn kọbìnrin kan ọkùnrin kan àbí obìnrin márùn-ún tọkùnrin kan bá bá ti wà ó dìdì tààsíbù náà ló jẹ pẹ̀lú ọmọ ìyá wọn ṣùgbọ́n kò sóbọ́kùnrin láàrin wọn kí láwọn obìnrin yóò jẹ́ bí wọ́n jẹ́ kí ni tutọ́d ayékógún yẹn máa yí padà àyíwá tutọ́d náà jẹ́ bí kí ni wàá ṣẹlẹ̀ jẹun èèlò lápẹ́pẹ́lẹ̀ ogún yìí sí 69 náà bá a fi pín tẹ́lẹ̀ jẹ́ 3 ìyàwó jẹ wọn àwọn ọmọ iye kan àwọn jẹ eh? one third tó jẹ two àwọn ọmọ ìyá ọmọ bàbá tó jẹ ọmọ ìyá òkú ni àwọn jẹ two third tí wọ́n four. Naam. èlò nípìnlẹ̀ ogún yẹn máa padà jẹ́ ìpínlẹ̀ ogún yẹn máa padà jẹ́ tẹ́ni yẹn là ń pè ní aolu aolu ti wọ́ bá wọn. káípọ́bìnrin ni mọ́tálà tá a sọ lẹ́ẹ̀kan ò ní wáyé ṣùgbọ́n káípọ́kùnrin ni wọ́n ní wáyé ń bẹ̀. náà àwọn àlàyé yìí ni a mọ̀. bákan náà wàkúlù bíntu ibni gbogbo ọmọ ọmọ òkú lóbìnrin tẹ́sùkútù bìsìnẹ̀tẹ́yìn fàáksàrò mímọ̀n sáwọ́pọ̀ ha sábátírí ọmọ òkú lóbìnrin ẹyọ kan sáwárí ọmọ ọmọ òkú lóbìnrin kí lọ ọmọ ọmọ òkú yóò jẹ tó nẹjọ́bìnrin panovatis ṣùgbọ́n sábátírí ọmọ òkú lóbìnrin direct tó ti pé méjì kí ni ọmọ ọmọ òkú ọmọ ọmọ ó jẹ mọ́ kò ní jẹ nǹkan kan mọ́ ń bẹ̀rù ó yẹ ẹja wo mọ́sálà yìí èèyàn kú ó fi ọkọ lẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀yin lẹ́bàá aṣọ ilé kákẹ́ràn pẹ́lú mi jòkó lásán o agbọ́dọ̀ <laughs> máa tó ń lọ náà bákan náà ó fi ọmọ obìnrin ẹyọ kan lẹ̀ ó fi ọmọ ọmọ obìnrin ẹyọ kan náà lẹ̀ ó fi ọmọ ìyá ọmọ bàbá lẹ̀ lọ́kùnrin ó fi ọmọ bàbá lẹ̀ lọ́kùnrin bákan náà ọkọ ìyàwó ọmọ ọmọ obìnrin kan bákaná ọmọ ìyá kan àti ọmọ bàbá kan lọ́kùnrin náà tí wọ́n kó jẹ́ mẹ́rin náà ọ̀nà bá kí ni ọ̀nà bá fọ́ nítorí kí ni torí kó lọ́mọ ọba fọ́ kí ni ọmọ obìnrin ó jẹ́ ọmọbìnrin ẹyọ kan ẹ́ àgbọ́ half one over two kí ni ọmọ ọmọ obìnrin tó jẹ́ ẹyọ kan ó jẹ náà kò ní jogún torí pé kí ni torí pé ọmọ ti wà ọmọ obìnrin ẹ̀yọ̀kan ló wà ó máa jogún ẹ̀wọ̀n tẹ̀sí kọ́sẹ̀yìn dáadáa kí ló máa jẹ́ ó máa jẹ́ one over six alọ́pẹ́jọ́ ta bá rí ọmọ obìnrin ẹ̀dẹ̀ príncipù yìí tá bá rọ́ ọmọ obìnrin ẹ̀yọ̀kan tá rọ́ ọmọ obìnrin ọmọbìnrin ẹ̀kọ́ wá jẹ́ half ọmọ ọmọ yẹn ẹyọ kí ni wọ́n ní àbọ́tẹ̀ ẹ̀jú méjì lọ àwọn ó jẹ one over six yóò fi àjì two third wọ́n lọ́wọ́ pé ní ọmọ obìnrin òkú ti pé méjì tàbí jẹ two third ọmọ ọmọ ò lè dé kíni ò lè méjì láàrin nídìí ọmọ ọmọ ò kí ni bọ̀dọ̀ ó jẹ kí ni ọmọ ìyá ọmọ bàbá ó jẹ wọ́kùnrin ẹ̀yin tààfíìb ìyẹn pé tó bá ṣẹ́kù bẹ́ẹ̀ ni ọmọ bàbá ti ẹ̀tẹ̀ jìnà ẹjá òbí rẹ̀ yóò ṣẹ́kù àbí kò ní ṣẹ́kù náà èlò ni ó jẹ pínlẹ̀ mí ó jẹ 12 ọkọ̀ gba 1 over 4 ó jẹ 3 àbí ọmọbìnrin gba half granddaughter gba 2 ẹ̀rì pé tẹ́wàá wo 6 àti 2 èlò ló jẹ́ 8 kí ló padà kú sínú 12 yẹn to touch ìgbẹ́tẹ́ bá tẹ́rẹ́ tó jẹ́ half àti 1 over 6 nínú ogún kí ni ó kù sí to touch yóò wá fẹ́kẹ́ yọ̀kan lẹ̀ tààlà fún lẹ́yọ̀kan yóò kú ọmọ ìyá wọn àbá ẹgbẹ́ sáàdì kan náà ni ọmọ ìyá wọn àbá àti ọmọ àbá wá ṣùgbọ́n ọmọ ìyá wọn àbá súnmọ́ ju ọmọ bàbá lọ náà bí ó ṣe wáyé rè ẹjá wá tún mú lọ́nà kejì káàtó pé àwọn ọmọ òkú yìí takọ̀ yìí náà ni àwọn ọmọ obìnrin méjì ni wọ́n kí ni ó ṣẹlẹ̀ kí ni wọ́n gbangba yẹn àwọn gbà tún tọ́ọ̀dù sọ́dọ̀ ọmọ ìyá wọn bàbá ìgbà tí nǹkan lè wà fún granddaughter ń bì ni pé ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ tó kéré ẹ̀kọ́ sáàrin àlàfo ẹ̀hẹ́ bí a nọba sílẹ̀ ní ẹ̀kọ́ ayọ̀ ẹ̀kọ́ grandson ọmọ ọmọ lọ́kùnrin náà irú ogún yìí tọ́kọ bá gba one over four àbí tí àwọn ọmọ obìnrin gba two third àbí kí ló kù fún àwọn ọmọ ọmọ mọ́ kò sí kankan fún wọn àwọn ọmọ ọmọ lóyìn obìnrin tó ti tọ́jú ti pé kò sógún kankan fún ọmọ ọmọ ń bẹ̀ wọn náà sábà fílẹ̀ báyìí a rí 1 over 4 a rí 2 over 3 èèlò nípìnlẹ̀ yóò jẹ 12 àbí ẹni tó jẹ 1 over 4 nínú 12 èèlò ní ó jẹ 3 ẹni tó jẹ 2 tọ́dún kọ́ èèlò ní ó jẹ ó kẹyọ kan nínú ẹ̀yọ̀kẹ́ tó kù àrí grandson ọmọ ọmọ ẹ̀kọ́ ọmọ lóbìnrin kò sí kẹ́kọ̀ọ́ fún ọ̀nà torí pé àwọn ọmọ náà ti jẹ tọ́ọ̀dù pé ṣùgbọ́n náà ọkùnrin tó sẹ́kù arọ ọmọ ọmọ a rí ọmọ ìyá òkú ọmọ ìyá ọmọ bàbá tó rọmọ bàbá ẹ̀yọ̀kẹ́ tó sẹ́kù níbo ní lọ báyìí jẹ́mọ̀ ẹ́ ta ló súnmọ́ jù a ní fẹ́ẹ̀dì ọmọ ó ṣe kí ni ó súnmọ́ ju sáìdì ọmọ ìyá lọ ayépé ní wà tó kúta láàfún ground son tọ́bá fún ground son grand dot àwọn akọ́tọ́ jẹ wà ní ipò kan náà àwọn tó bá ti wá rí báyìí o òkò sógún fún ground dot àyí mọ́ tẹ́lẹ̀ níwọ̀n tó wá rọmọ ìyá rẹ ọmọ ìyá mi ọmọ ṣéun ìwọ lọ fa opportunity fún mi tí mo lé gíní tí mo fi jogun eléyìí náà ń pè ní akún sẹ́ẹ̀dì nínú ogun ó yé wa ayọ̀ra níparí wọ́n ní pàtẹ́kùtù àkọwàtò lè ab ní ṣẹ̀kì kọ̀tẹ́ nípa aksab wọ́n ní àwọn ọmọ bàbá lóbìnrin sábàtìrì ọmọ ìyá ọmọ bàbá lóbìnrin méjì wọ́n máa gbá ọmọ bàbá dànù èyí pé wọ́n máa kọ́ di wọ́n ní jẹ́ kó dogun tó gbùngbà tí ò bá tọ́kùnrin lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n náà tó jẹ́ ákún sàáyìn àìbà bá ti sọ ń bí tí ọmọ yìí ló lè tẹ̀lé ń bí tàwọn ọmọ ìyá náà nígbàtà bá rí àwa rọ́mọ bàbá lóbìnrin òun jẹ́ kí nígbà yẹn one over six ṣùgbọ́n táwọn ọmọ ìyá lóbìnrin bá ti pé méjì kí náà jẹ́ two thirds sábà rọ́mọ bàbá lóbìnrin gbà ń kò ní jẹ́ kí ni kò ní jẹ́ kíkan àyàfi tí irú ta sọ yí bá tí nǹkan bá ṣẹ́kù sábà rọ́kùnrin tó ń jọ ọmọ bàbá tí ó jẹ́ mẹ́jọ jẹ́ oná jẹ́ akó sàáìdù fún wọ́n ní eléyìí ni ṣókí nínú ọ̀rọ̀ mìíràn tá a fẹ́ kọ́ wọ́n tó ń parí pé wàkọ́dé àtọ́lá lè'úlàmá olùkàlámà aláhàzàlbá min àbúwá belfike àfá sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ ogun yìí nípa ọ̀rọ̀ fíkí wà á kúrọ̀ dúhù bìtàtọ̀ ní filkesira bákaná ti tíra ládàáyẹ lórí ọ̀rọ̀ ogun èyí tí ara sọ fúnra yìí ó jẹ́ bí àwọn nǹkan tí abipá náà lẹ́nu ọ̀ká láìdí ànípa ọ̀rọ̀ ogún tí ọlọ́mọba sùpánà wa tí ó jẹ́ kí ó ṣe sóre fún wa foundation nìyẹn kò yẹ ká gbàgbé ẹ̀ àtúlì ẹ̀sọ̀rọ̀ yẹ ká náà ta bíọ́bíọ́m bẹ́ẹ̀ lókù àti bí calculation àwọn yẹn ni uh, ó lè mọ́ tìyàn sí wa mọ́kílágbájá tó bá wà bí iye báyìí ní ó gbà iye báyìí ní ó gbà ìyẹn gbogbo yẹn ni àwa náà lè sọ báyìí so inshallah ta'ala àágbé àwọn iṣẹ́ fúnra wa tí a lọ ṣe wá ń lé àmì òun ṣe ó yẹ ká lẹ́bù tí a gbé kalẹ̀ sí <laughs> táwọn alẹ́ ní gbẹ́mù lẹ́nu tí ẹni tó bá gba ọ̀rọ̀ ogún yìí yóò lọ ọmọrọ́ bẹ́ẹ̀ ni ẹ̀rùn pé náà tẹ́lẹ̀ náà yẹn fi lọ ọmọrọ́ àbí àbí alẹ́ ẹni tó kọ́kọ́ pè tí kọlù ẹ kọ́kọ́ wọlé kò sẹ́ni ìyẹn òmìnir kó mọ̀ kẹ́kẹ́ ní ẹ̀sìn yóò fẹ́ pè náà ní kọlù ẹ wọlé àtìlẹ́ ní mọ́tẹ́ fún yẹn ò dá ẹ̀bùn ní àlẹ́ ní kí á lé tẹ́ fún ṣùgbọ́n àwọn mọ́tẹ́ tó wọnú báyìí ló yẹ ká ara yẹn fún jẹ́lẹ̀

kọ́lọ́n kó ṣe rọrùn fún wa wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in naam iṣẹ́ tí alágbè fúnra wa alákọ̀ọ́kọ́